بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته afi ẹ̀yìn fún Allah afi ọpẹ́ fún atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabiwa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀háábà rẹ̀ mo kí káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sí ìjókòó wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ ibi tí a ti máa ń ka tírà Umudatul Ahkam ọjọ́ òní ni ọjọ́ Sunday yaumul ahad déètì òní ni ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ọdún 1443 23 4 1443 ibi tí a ka tírà yìí dé ní ìjẹjọ òun ni hadis 173 a ti ka hadis 173 lábẹ́ orí ọ̀rọ̀ ìrun ìpáyà ìrun ìpáyà tọ́ hadith one seventy four an Jabir ibn Abdullah qal shahiditu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam صلاة الخوف فصفنا صفين صف خلف رسول الله صلى الله عليه وسلم ولعدو بيننا وبين القبلة فكبر النبي صلى الله عليه وسلم وكبرنا جميعا ثم ركع وركعنا جميعا ثم رفع رأسه من الركوع ورفعنا جميعا ثم انحدر بالسجود وصف الذي يليه وقام صف لمؤخر في نحر العدو فلما قضى النبي صلى الله عليه وسلم السجود وقام صف الذي يليه وقام صف الذي يليه ìní hádàrà sọ́fùlìmù akọ̀rù bí sujúd wàkọ́ọ́mú ثم تقدم صف لمؤخر وتأخر صف لمقدم ثم ركع النبي صلى الله عليه وسلم وركعنا جميعا ثم رفع رأسه من الركوع ورفعنا جميعا ثم إني حدر بالسجود والصف الذي يليه الذي كان مؤخرا في الركعة الأولى وقام صف لمؤخر في نهور العدو فلما قضى النبي صلى الله عليه وسلم سجود وصف الذي يليه إن حدر صف لمؤخر بالسجود فسجدوا ثم سلم النبي صلى الله عليه وسلم وسلمنا جميعا قال جابر كما يصنع حرسكم كما يصنع حرسكم هؤلاء بأمرائهم وذكره مسلم بتمامه وذكر لبخاري طرفا منه ní ọ̀sẹ̀ tó kọjá aka hadisi ní abẹ́ irun ìpáyà a sì rí àwòrán àpèjúwe bí ànábì sallallahu alaihi wasallam bó ṣe kí ìrun ìpáyà fún àwọn sọ̀hábà rẹ̀ ǹjẹ́ a rántí àwòrán yẹn ó dá àwọn jàmáà rẹ̀ sí méjì àwọn kan tò ní ẹ̀yìn àwọn kan wà ní ọwọ́ iwájú torí pé ọwọ́ iwájú yẹn náà ni àwọn ọ̀tá wà ó kí rákà ẹyọ kan rákà méjì ni irun tó fẹ́ kí torí pé ó fẹ́ kí ní kọ́sírù irun yẹn tún bọ́ sí abẹ́ irun ìrìn àjò ọ wá kí rákà alákọ̀ọ́kọ́ pẹ̀lú àwọn igun àkọ́kọ́. rákà alákọ̀ọ́kọ́ tó kí yìí fún igun àkọ́kọ́ fúnra ara wọn ni wọ́n parí rákà ẹlẹ́ẹ̀kejì olúkúlùkù ló parí rákà ẹlẹ́ẹ̀kejì fúnra rẹ̀. nígbà tí ànábì dìde nàró síraka ẹlẹ́ẹ̀kejì wọn ò fọ́lò ànábì mọ́ òun kálukú ń kí tiẹ̀ wọ́n sálámà orí ìnàró ni ànábì wà tí igun kejì fi bọ́ sí ẹ̀yìn rẹ̀ ó sì kí rákà kejì tiẹ̀ ó ké fún igun kejì ọ wá wà ní orí ìjókòó àtàhíyà bẹ́ẹ̀ títí igun kejì fi kí rákà ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n kí rákà ẹlẹ́ẹ̀kejì tán ọ sálámà àwọn náà sálámà tẹ̀lé èyí ni àwòrán tí a kà ní ìjẹjọ hadith one seventy four yìí ó tún fẹ́ fún wa ní àwòrán mìíràn ó fẹ́ fún wa ní àwòrán mìíràn kí a fi ọkàn bá a lọ. hadith one seventy four nínú tírà umudatul ahkam. an jabir ibn abdullah látọ̀dọ̀ jabir ọmọ abdullah kí Allah yọ́nú sí àwọn méjèèjì kọ́ọ̀là ó sọ pé ṣàhídìtù ma'a rasulillahi sallallahu alayhi wa sallam salatal khawf mo wà pẹ̀lú òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti ọlà máa bá níbi ìrun ìpáyà fasọ́fà náà sọ̀fà ìní. ó tò wá sí sáfù méjì ó tò wá sí sáfù méjì àtò sáfù sí ọ̀nà méjì. sọ́fùn khalifa rasulillahi sallallahu alayhi wa sallam sáfù kan wà lẹ́yìn òjíṣẹ́ Allah wàlẹ̀ àdúwù báyìnàná wà báyìnà lè kébìlà àwọn ọ̀tá sì wà láàrin wa àti àdójúkọ wa. ibi tí wọ́n dojúkọ kírun tó jẹ́ kíbúlà ọwọ́ wájú bẹ̀ náà ni àwọn ọ̀tá wà. فكبر النبي صلى الله عليه وسلم وكبرنا جميعا Ànábì ṣe Allahu Akbar ìbẹ̀rẹ̀ gbogbo wa náà sì ṣe Allahu Akbar thumma raka'a wa raka'ana jami'a lẹ́yìn náà ó rùkú gbogbo wa náà sì rùkú thumma rafa'a ra'sahu mina ruku' lẹ́yìn náà ó dìde nàró láti rùkú wa rafa'ana jami'a gbogbo wa náà sì gbóríkù nírùkú. thumma inni hadara bisujud lẹ́yìn náà ó lọ sílẹ̀ ó lọ sílẹ̀ láti forí kanlẹ̀ wàsọ́fù lẹ́bi yẹlí yìí àti sáfù tó tẹ̀lé tó jẹ́ sáfù àkọ́kọ́ sáfù kejì àwọn òfòrí kanlẹ̀ kókó nìyẹn o gbogbo wọn ó dá wọn sí méjì wọ́n dojúkọ ọ̀tá lórí irun wọ́n jọ bẹ̀rẹ̀ irun ní lápapọ̀ wọ́n jọ rùkú ní lápapọ̀ wọ́n jọ dìde kórùkù ní lápapọ̀ nígbà tó kan ìforíkanlẹ̀ ànábì àti sáfù àkọ́kọ́ ló foríkanlẹ̀ wàkọ́ ọ̀mọ asọ́fù àlèmọ̀ àkàr fi náhàrí ilẹ̀ àdúwì sáfù tó kẹ́yìn àwọn dúró wọ́n dúró ní ìdojúkọ àwọn ọ̀tá wọ́n dúró ní ìdojúkọ àwọn ọ̀tá falama kọ́dọ̀ nàbí sallallahu alayhi wa sallam asujud nígbà tí ànábì parí ìforíkanlẹ̀ wàkọ́ọ̀mọ̀ sọ́fù lẹ́bi yẹ̀lì yìí tí sáfù tó tẹ̀lé tó gẹ́ sáfù àkọ́kọ́ tí wọ́n dìde nàró ìníhádàrá asọ́fù alìmọ̀ àkàrù bisujud sáfù kejì náà wá lọọlẹ̀ láti lọ forí kanlẹ̀ wàkọ́ mú wọ́n sì dìde thumma bí wọ́n ṣe kí sáfà bí wọ́n ṣe kí rákà alákọ̀ọ́kọ́ wọ́n jọ bẹ̀rẹ̀ irun wọ́n jọ rùkú sáfù méjèèjì wọ́n jọ rùkú nígbà tó kan bí ìforíkanlẹ̀ sáfù àkọ́kọ́ ó foríkanlẹ̀ pẹ̀lú òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam nígbà tí sáfù kejì wà ní ìnàró nígbà tí wọ́n parí ìforíkanlẹ̀ yẹn tí ànábì dìde síráka ẹlẹ́ẹ̀kejì àti sáfù alákọ̀ọ́kọ́ sáfù kejì ó lọ sí ìforíkanlẹ̀ sáfù alákọ̀ọ́kọ́ wà rù. wọ́n ń báraka kejì lọ sáfù ẹlẹ́ẹ̀kejì ó foríkanlẹ̀ nígbà táwọn náà foríkanlẹ̀ tán wọ́n wá bá wọn nínàró nǹkan kan tó wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí sáfù ẹlẹ́ẹ̀kejì yẹn tí wọ́n dìde nàró tán wọ́n exchange sáfù ẹ̀jẹ̀ àkà thumma taqaddama as-safu al-mu'akhkhar lẹ́yìn náà tí wọ́n ti nàró tó ní ìnìhádàrà as-safu al-mu'akhkhar sáfù tó kẹ́yìn ó lọ ọlẹ̀ láti lọ foríkanlẹ̀ wọ́n ṣe ìforíkanlẹ̀ wọn tán wàkọ́ọ̀mù àwọn náà nàró wọ́n nàró lọ bá ànábì àti sáfà àkọ́kọ́ tó wà ní nàró ok bí wọ́n ṣe wá nàró yẹn tán thumma takọ́dàmà asọ́fú àlìmọ̀ akàrù lẹ́yìn náà ni sáfù nọmba 2 àlìmọ̀ akàrù wọ́n bọ́ sí ipò sáfù nọmbà wán wọ́tà àkàrà àsọ́fù alimokodam sáfù nọmbà wán tẹ́lẹ̀ òun wá bọ́ sí sáfù nọmbà tù ṣe tí wọ́n ṣe ń yé yín báwọn wọ́n exchange sáfù àwọn tó wà line two wọ́n bọ́ sí line one àwọn tó wà line one wọ́n bọ́ sí line two kó o lè mọ̀ pé ọ̀dọ̀ ànábì àtàwọn sọ̀hábà ni àwọn àwọn ológun ti kọ́ kí wọ́n máa exchange sáfù àbẹ́yẹ̀ rí wọn tẹ́ máa exchange sáfù ìwọ sájókòó rẹ̀gẹ̀dẹ̀ kalẹ̀ jókòó rẹ̀gẹ̀dẹ̀ kalẹ̀ tá a bá ń sọ fún ọ pé kíkọ́ lẹ́sìn tí ó sí pé àwọn sọ̀hábà wọ́n farabalẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ohun tí wọ́n ń ṣe yìí kò ní ṣe é ṣe bẹ́ẹ̀ so lẹ́yìn ìgbà tí wọ́n ẹ̀ tẹ́jì sáfù tán fún mọ̀rọ́kà ànàbí sallallahu alayhi wa sallam wàràkà àná jẹ̀míyà ànàbí wàá rùkú gbogbo wa náà rùkú fún mọ̀rọ́fà rásáhùn mìíràn rùkú. lẹ́yìn náà ó gbórí ẹ̀ kó òun rúkú náà jẹ̀mí á gbogbo wa náà gbórí kú òní rúkú tó mọ ìní hádàrà bí sujúùdì lẹ́yìn náà ó lọ ọlẹ̀ láti forí kanlẹ̀ wà sọ́ọ̀fù lẹ́bi yẹlí yìí àti sáfù tó tẹ̀lé sáfù tó tẹ̀lé ní ìsìn ẹlẹ́bi káàna mo ákàrà fèrọ́kẹ́ àlẹ́ ùlà ìyẹn ni sọ́ọ̀fù tó wà lẹ́yìn tẹ́lẹ̀ lóyìnbí rákà alákọ̀ọ́kọ́. sọyí ọ wà kọ́ ọ̀mọ́ àsọ́fù alìmọ̀ àkàrò sáfù tó bá wà lẹ́yìn àwọn ni wọ́n wà ní láyìn àkọ́kọ́ níbi rákà lákọ̀ọ́kọ́ àwọn wá dúró fínú rílẹ̀ àdòwì láti dojúpọ̀ àwọn ọ̀tá falama kọ́dọ̀ nàbí sallallahu alayhi wa asujud nígbà tánàbí wa parí ìforíkanlẹ̀ tán wà sọ́fù lẹ́bi yẹlí yìí àti sáfù tí ó tẹ̀lé ìní àdàrà àsọ́fù àlèmọ̀ àkàrò bí sujúùdì sáfù tó láàsì ní ìsìn ẹ́n níbi rákà ẹlẹ́ẹ̀kejì sáfù tó láàsì àwọn náà wá lọlẹ̀ nígbà tí àwọn sáfù ti tó lẹ́yìn ànábì gan tó gẹ́ number one táwọn ti gbóríkò ńlẹ̀ táwọn ti ń wo ọ̀tá wájú sáfù nọmba tú sẹ̀wá lọ sórí ìforíkanlẹ̀ fàṣájàdú àwọn náà foríkanlẹ̀ thumma sallama nàbí sallallahu alayhi wa sallam lẹ́yìn náà ànábì sálámà wa sallamna jami'a gbogbo wa náà sì sálámà papọ̀. kọ́ọ̀lá kọ́ọ̀lá jáàbìrù jáàbìrù tó gbà àdìsí wá ó ní kama yasna'u harasukum àwùláyí bí umara ihim ó ní àpèjúwe ìrun yẹn ni gẹ́gẹ́ bí àwọn àwọn ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ọba àwọn ẹ̀ṣọ́ ọba wọ̀nyí gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe fún àwọn lọ́balọ́ba tó ga sí pé tẹ bá wo tẹ́ bá wo agbo àwọn lọ́balọ́ba tẹ́ ń bá kó ẹ̀ṣọ́ lọ́wọ́ ọ̀bọ wà níwájú àwọn ẹ̀ṣọ́ kan wá wà ní láyìn àkọ́kọ́ àwọn ẹ̀ṣọ́ kan wọ́n wà ní láyìn lẹ́ẹ̀kejì wọ́n sì máa gba iṣẹ́ ṣe fúnra wọn. wàzàkáràhù muslim bíi tàmáàmìhì ẹgbàá wa ti muslim ó mú àdìsí wá ní pípé bá a ṣe káyì láti bẹ̀rẹ̀ dópin wàzákàrà lè bùkọ́rí tọ́ra fàmínihù ṣùgbọ́n bùkọ́rí ó mú abala kan wá nínú ẹ̀. ìyẹn tún jẹ́ second format fún ìrun ojú ogun hadith 175 an jabir ibn abdullah radiyallahu anihuma anna nabiyya sallallahu alayhi wa sallam صلى بأصحابه في الخوف في غزوة سابعة gasiwati zati rikọ́ látọ̀dọ̀ jábìrì ọmọ abdullahi kí Allah yọ́nú sí àti òun àti bàbá rẹ̀ kọ́nà yọ́nú sí wọn dágúrájú ànábì sallallahu alayhi wa sallam salla bi ashabi fil khawf ànábì kí ìrun fún àwọn sọ̀hábà rẹ̀ nínú ìpáyà fi gáàsì wá ti asáàbíà nínú ogun keje ogun keje gáàsì wá ti záàtì rọ̀kọ́ ogun keje náà ni ogun záàtì rọ̀kọ́ ogun oníbándéèjì mo sì ti ṣàlàyé ìdí tẹ́ ń pè ní oògùn ní bandage fún yín níjẹjọ tọ̀ ìyẹn ni ìparí àwọn àdíìsì lórí ìrun ìrun ìpáyà ìrun ìpáyà ní báyìí kìtàbùlì jànáàìs kìtàbù àlìjànáìs ó ní afẹ́múkà